òótọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń wo fídíò yìí lásìkò yìí la mọ bàbá yìí bàbá tí wọ́n ń pè ní túbọ̀sún ọdúnsì òótọ́ sì ni wípé gbogbo wa la fẹ́ mọ̀ wípé kò sí bí ojú ẹ̀dá ṣe gbẹ tó kí ojú ẹ̀ wà nígbà ọ̀gbẹlẹ̀ bàbá yìí mọ bí yóò ṣe gbé eré kalẹ̀ bí yóò ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ bí yóò ṣe gbé ìṣesí kalẹ̀ tí yóò fi di pé omi ò mọ bọ́ lójú ẹ nítọ̀hún pòròpòrò ká má wàá fa ọ̀rọ̀ gùn bàbá yìí eh, a bí wọn ní ọgọ́rin ọdún sẹ́yìn eighty years ago ah! bàbá yìí sì ti bẹ̀rẹ̀ eré láti bí àádọ́ta ọdún sẹ́yìn fifty years wọ́n ti ṣeré pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà òṣèré tí wọ́n ti kú tí wọ́n ti lọ Albert Ogunde Baba Sala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá yìí ti kópa nínú sinimá tí kò ṣeé fẹnu ròyìn tí kò ṣeé kà rárá bàbá yìí wà nínú àwọn tí wọ́n jẹ́ kí sinimá kí ó dé ibi tó dé lénìí tí wọ́n lànà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà nínú eré tíátà lénìí bàbá yìí ni wọ́n wá ń ṣe ọjọ́ òbí wọn lénìí eighty years kì í máa sọmọdé ọdún ẹ dákun ẹ bá mi kọ́mẹ̀ǹtì ẹ̀ sísàlẹ̀ pé kí ọlọ́run elédùnmọ̀rè kí ó bọ̀ fi àìsàn sí bàbá yìí ìwọ̀nba tó kù tí wọ́n ó lò kí wọ́n mọ̀ lò nínú ìnira o kí wọ́n mọ̀ di ẹni tí ọmọ ń gbé ká tí ẹbí ń gbé ká tí ọ̀rẹ́ ń gbé ká ẹ̀yin tí ẹ̀ ń wò wọ́n náà tí ẹ̀ sì ń nífẹ̀ẹ́ eré wọn kẹ́yìn náà kẹ́ mọ̀ di aláìsàn ẹ tiẹ̀ wá dúná tí bàbá yìí bá ti gbohun lójú yín rí nípa bí wọ́n ṣe ń ṣeré orí ìtàgé títí wọn ẹ mọ́ gbàgbé láti kọ́mẹ̀ntì ẹ̀ sísàlẹ̀ kẹ̀sì kọ inú eré tó ti ṣẹlẹ̀ náà happy birthday to you baba long life and prosperity ẹ ṣí ẹ fídíò yìí kẹ̀sì tẹ̀lé péèjì mi ẹ ṣé